mọ́ ni kéèyàn jẹ èyí tí wọ́n bá kọ́ halal sí ni kéèyàn lò èyí tí wọ́n bá mọ sọ́ọ̀sẹ̀ kúkúrú arúgbẹ́ta. nípa ti irú ẹ̀pẹ́ ṣé àwọn tí wọ́n kúrò lẹ́yìn mọ́mù yẹn ṣé máa ní ládàjọ́ mọ́ ni àbí wọn ni. wá ibi tó yé wọn dé ibi tí wọ́n lè fọ́ lòdì pẹ̀lú ògùn ọlọ́wọ́ á ní ládàá wọn. asalaamualeykum antula. wa aleykum salaam papa. ẹ jọ mo fẹ́ béèrè question lórí ẹni tí mo fẹ́ gba èèyàn nísìn pé bóyá mo ní shop mo wá ní ọjà ó wá pọ̀ mbẹ́ gan-an ṣé mo wá fẹ́ gbàyàn ṣé mo máa ní láti pé òkè lọ mú èèyàn wá kó wá stand fún as guarantor pé ah, two passport wá àbí anything tó dẹ̀ pé ọmọ ọ̀yá ni ṣùgbọ́n ọmọ ìyá ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tẹ́ láti fi lè kọ́kànlọ́ fi lè balẹ̀ ṣíyàn lè ṣerú nǹkan báyẹn. ó lè ṣe for guarantee. pé kó lọ ó kó lọ wá èèyàn wá láti dúró fún. láti dúró fún bẹ́ẹ̀ ni. ó tọ́. bẹ́ẹ̀ ni. asalaamualeykum. akusalaam ẹ dákun kọ́ṣọ̀ mi mo fẹ́ kí ẹ bá wa pe àwọn ọmọ ìyá wa sí àkíyèsí láàrin àwọn obìnrin nípa ìmọ̀ gbà ni nímọ̀ràn lórí ìgbésí ayé èèyàn wọ́n máa ń pè wọ́n ní tíṣà tí ò ń gbowó oṣù. ok. ẹ pé nǹkan bá ti ṣẹlẹ̀ n tó ṣẹlẹ̀ sí èmi gan fúnra lára mi táìmù fún ọ̀tọ̀ yẹn pé kò sí nǹkan kan mo ní ìjáàbù méjì tí mò ń lò a lọ yí ìgbìyànjọ kan nínú àwọn ọmọ ìyá máa ń pè mí náà ń sọ fún mi pé ìjáàbù ilẹ̀ tún wọ̀ wá wọ́n é bóyá sọ yẹn ó jẹ́ nǹkan tó. ìjáàbù ni wọ́n wá síbo. ni mo wá sí yìí ìjáàbù kan tí mò ń lò náà wọ̀ wá síbo. mo ò lọ sí yid mo ò lọ sí yid lọ fi kí lọ fi kí irun tí kò ní mi láti wọ̀. bẹ́ẹ̀ni kò rówó ra jáàbù. bẹ́ẹ̀ni pé ó ní jáàbù tó ń wọ̀ o hmm. but kò ra tuntun pé tó wọ̀ ní ọ̀dẹ̀ tí gbò but àríyàn náà ọmọ ìyàtọ̀ tó máa sọ̀rọ̀ tí wọ́n pè wọ́n sákèké kò sí nǹkan ká ní kíni o lè kí fọ́kọ ẹni o lè ṣe kíni kan tẹ́kẹ́ àwọn ìmọ̀ràn tí ò da náà máa gba ara wọn ah. ẹgbẹ́ tẹ bá wa pè wọ́n ó pamọ́ láàrin wa ẹ ah. dákun ẹ bá wa ṣe kí ni ẹ láàrin. inshallah ńgbà tá a bá bẹ̀rẹ̀ sí ka àwọn tíra wa àwọn pàǹtí kọ̀ọ̀kan tó bá wà lórí wa kọ́lọ́wọ́n bá kọ́ bá a bá fún fọmọ́ inshallah inshallah. Ah. Salaam alaikum. Ben, na alaikum salam taraka ẹjọ nǹkan tí mo kàn fẹ́ bẹ̀rẹ̀ náà ni pé tọ́wọ́ yàrá ti sálámọ̀ sí àwọn ọmọ yàrá bóyá àwọn tó yẹ pọ́ máa ń lo kùmọ́ọ̀n tó máa ń balẹ̀ wọn ò ní lè jẹ lóhùn sálámọ̀ máa rò pé bí àwọn bóyá kò sùn lo ráàpù àbí ṣe òfin ìbalẹ̀ sọ́sìlà ìdá àtìkọ́ kò dẹ̀ka. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni torí ibì kan náà lẹ́yìn ọ̀sán ti bẹ̀rẹ̀ ẹ má ká má fojú. Um, ojú títẹ́ńbẹ́lú wo èèyàn látara bó ṣe múra mọ́ mùsùlùmí tí ò borí gan tó bá sálámà kí ẹ gba sálámà rẹ̀ kí ẹ má sọ yí pé bá torí pé kéèpù ló ṣì ń lò dénìí ó wá sálámà síyàn kéèyàn wá fojú tẹ́ḿbẹ́lú sálámà yẹn rárá sálámà yẹn gangan gan ni kí èèyàn válù torí wípé kí ni inú àlìjánná ló ti jáde allah subhanahu wa ta'ala ó dẹ̀ fi lérí lẹ̀ fún wa ni pé ká máa fi ká máa lò láàrin ara wa kí a lè bá a ní fọkànbalẹ̀ láyé ń bí àti gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ bẹ́ẹ̀ ni kó má jẹ́ ṣòkòtò tó tó fún tòhán kó wà flappy dáadáa tó máa fún. tó máa hàn kì ṣe haram tó bá yẹ kó bo ẹsẹ̀ yẹn but kó má wà fashionable débi pé yóò ìfòsòkòtò kan tún wá jẹ́ fìtínà bẹ́ẹ̀ tó bá wà tán you know ó wà slimy tó yẹ pé ṣéèpù ẹsẹ̀ kan ń jáde ń bẹ̀ tó fi di fitina ìyẹn haram ni láṣẹ but tí ó bá wà flappy débi ó bo gbogbo ara dáadáa bí ìgbà tá ara hijab ló nà náà wàlẹ́kùn sàlám. sàmàlẹ́kùn. wàlẹ́kùn sàlám. ẹ jọ mo fẹ́ kí ẹ gba àwọn ọmọ ìyá wa lọ́kùnrin nímọ̀ràn nípa bí wọ́n ṣe lè máa bá àna wọn ló ṣe máa bá a lò nítorí pé most of àwọn àfáà nísìnyí ìṣesí wọn sànà wọn ó burú jáì. subhanallah àna èèyàn òbí èèyàn ni àna èèyàn òbí èèyàn ni ìyá ìyàwó èèyàn ìyá èèyàn ni bàbá ìyàwó èèyàn bàbá èèyàn ni bùrọ́dà ìyàwó èèyàn bùrọ́dà èèyàn ni bẹ́ẹ̀ ṣe máa ṣe sí tiẹ̀ náà ló ṣe máa ṣe sí wọn gbà wọ́n nímọ̀ràn bá wọn lò ní ti dáadáa bá wọn sọ̀rọ̀ ó pàtàkì téèyàn ò bá ibi tí inshallah al-karim ibi tí a ti máa mẹ́nu bà yẹn ni tá a bá lọ sí marriages kí olúkàlùkù wa mọ̀ yìí pé bàbá ọkọ wa bàbá wa ni ìyá ọkọ wa ìyá wa ni ká má wàá jẹ́ kí nǹkan dé lẹ́wù tó jẹ́ pé a máa fọ ẹ̀kọ́ létí tàbí a máa ṣe sí wọn níṣe sí àìlẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà sì ni ọkọ ọ̀rọ̀ gbọ́dọ̀ dé lẹ́wù tó jẹ́ pé yóò a máa ìnsọ́ọ̀tì yóò máa rí àwọn òbí ìyàwó rẹ̀ fín àìlẹ́kọ̀ọ́ nìyẹn ìsìláàmù sì wẹ̀ kì í ṣẹ̀sìn aláìlẹ́kọ̀ọ́. Ah objection mi kejì ni wípé nípa corrections wípé kí ọkọ máa correct ìyàwó ẹ̀ níbi nǹkan tó ṣe fẹ́ ẹ ló ọkọ mi wọn ò ní ádàbò bó ṣe máa ń correct wọn máa correct èèyàn ní líle tó dé ṣe ìyàwó yẹn kò wípé bó ṣe ń correct ìyàwó yẹn ní líle kò ó ti yá aṣáájú ọkọ lọ́wọ́ yìí pé ṣé báyìí náà ni kíní yẹn ṣe rí ni pé. dáa gbogbo ẹ pẹ̀lú pẹ̀lẹ́kùtù ni ayé nínú àwọn ọmọ ẹ̀yà tẹ́jú àfà pòsíṣàn wọn ni wípé ojú bíbò ọ̀ràn yẹn ni ìyàwó wọn ò dẹ̀ tí ì rẹ́dí láti bójú wọ́n dẹ̀ rọra ń bá a lò títí títí tí tágbọ̀yé yẹn fi dé sí i tó nǹkan fún ara rẹ̀ sọ yí pé òun lọ ran veil kán bò veil wá. èèyàn ò lè mú wàdùwàdù tíyàn bá mú wàdùwàdù tó bá ń lò tí ò dénú ńkọ́ bọ̀ tó bá ní conviction lé lórí ntí yẹn máa ṣègbìyànjú ni ìtí ọmọlàkejì lọ síbi tí conviction yẹn fi máa ṣẹlẹ̀ kọ́lọ́mọba mọ́sá kọ́ gbogbo àmọ́ ṣe now wàhálà consulant now now. a yẹra fún ọ á yẹra fún ọ for the time being nígbà tó bá wá yá inṣàlá tó lọ́n bá ní kí wọ́n gbọ́ yìí ó dá máa ṣe dáadáa sí wọn. Ah, wa aleykum salaam. bẹ́ẹ̀ sì tèmi ni pé nípa oúnjẹ ẹ̀kan. Ah, ibi ibi fóònù ẹ̀. kó rekọdụ àwọn wáàsí síbẹ̀ tó yẹ pé òun á máa gbọ́ ìbájẹ́ pé a ti earphone sétí ó pàtàkì gbọ́ wà pẹ̀lú wọn ní arapa but kò sí ní àárín wọn ní ìṣesí wọ́n lẹ́tọ̀ọ́ bọ̀ tí wọ́n bá lé wọn kí wọ́n lé sọ pé agreement ti wà láàrin wọn àti bàbá tí wọ́n bá lo agreement wọn tí wọ́n gbàdọ̀ pé ogún yẹn ìṣe ti bàbá mọ́ ti bọ́ sí wọn lọ́wọ́ wọ́n fún wọn ní pé tẹ́ ẹ bá ti lo táàmù yẹn tán o kò ó ti parí nìyẹn but kí wọ́n má lé wọn nílé tó jẹ́ pé agreement tí wọ́n jọ ní nípìnlẹ̀ yẹn wọ́n á wá á wá di ti adìyẹn kan yẹn rìn àwọn àlékún. wà á kó sọ̀rọ̀ àǹtọ̀. ìbéèrè ti tèmi ni pé ẹ̀mọ́ ó ń pa oúnjẹ tẹ̀sán lẹ́ẹ̀kan yẹn. náà. wípé èèyàn lè jó oúnjẹ péyó. bóyá ẹni tó lọ́ọ̀ máa ń kádà pé kó bá dìgbà Ramadan. bẹ́ẹ̀ torí pé Allah subhanahu òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá sọ yìí pé al-halal bayyin ntọ́jẹ́ halal ó ti fojú hàn bẹ́ẹ̀ náà ni ntọ́jẹ́ haram láàrin wọn àwọn kankan wá wà ó rújú ẹni tó bá kóra ró fún un tó rújú un láti fi ṣọ́ ẹ̀sìn ẹ̀ òun ló dáa jù fún un nǹkan yìí wọ́n kó wá nílẹ̀ mùsùlùmí àní béèrè wọ́n ní wọ́n kó nǹkan jíjẹ wá láti Saudi Saudi ni wọ́n ti ṣe wọ́n àti ẹ̀mọ́ béèrè pé halal ni haram ni níbo ni ìpínlẹ̀ haram àti halal àní doubt but wọ́n kó wá nílẹ̀ tó jẹ́ pé àṣùọ̀ àwọn nǹkan mi ń bẹ tí wọ́n máa ń kó wá níbẹ̀ wọ́n á sọ halal omi ń bẹ tí wọ́n á kó ń bẹ̀ wọn ò ní sọ kankan èyí tí wọ́n dákẹ́ lé lórí yẹn àwa náà kóra ro lórí ẹ̀ láti fi ṣọ́ ẹ̀sìn wa torí wípé intanjẹ́ sẹ́nu ó ní effect lórí ẹ̀sìn wa ìbéèrè mi wá ni wípé ní Christmas wọn twenty five tó máa ń ha oúnjẹ yẹn ẹ sọ pé wọn ò gbọdọ̀ ẹ pé àgbọ wọn ò gbọdọ̀ mùsùlùmí ò gbọdọ̀ jẹ oúnjẹ yẹn so ìbéèrè tèmi wá ni pé gẹ́gẹ́ bíi pé àwọn náà àdé ọkàn wọn ni pé tí èèyàn bá ti ti yá nǹkan tó bá ti jẹ́ pé gẹ́gẹ́ bíi bóyá bí nǹkan Ramadan àbí nǹkan ọdún kíyàn fún wọn wọn lè má fẹ́ gbà á mọ́. kí ló dé ní ẹ fi fẹ́ fún ọ ní nǹkan Ramadan èèyàn gẹ́gẹ́ bí mùsùlùmí pé ọmọdún wà níta bí akíyan rárá changes changes rárá wàlá táàkùlù tààmà káyìnà mùmínà yà áhì ọ̀tí kẹrìmà má fún èèyàn ní oúnjẹ rẹ jẹ àfọlùgbàgbọ́ òdodo láti sọ́hìbí la mùmínà wàlá yàkùlù tààmà ká ìlà tẹ̀kì má bẹ́ẹ̀ nìkan ṣọ̀rẹ́ àfọlùgbàgbọ́ òdodo ọ̀rẹ́ kò rí òsùn kọjá olùgbàgbọ́ odò tó jẹ́ pé tó ń bá ń ṣiṣẹ́ apàkíyèsí rẹ̀ ni wọ́n wò ó tó ń bá ń ṣe dáadáa tó bá rí i pé òòtún hmm, o ti fẹ́ kẹ̀rẹ̀ á sọ pé á ah, torí tiẹ̀ ni mò ń gbà mórí ẹ tó ń ṣe kínní ò ń gbà míyànjú ìwọ gan tó gbà míyànjú o ti ń kẹ̀rẹ̀ o sọ̀rọ̀ pé ọkàn definitely a wò pé a ah, má jẹ́ kí n tún bí tiẹ̀ bọ́lá wọn bá ṣe dá ọkàn nìyẹn ok ó ní ẹni tó dẹ̀ fún lóúnjẹ ẹ jẹ ó ní ẹni tó pààyà lọ́wọ́n ba tó yẹ pé tọ́wá ní ah, ìwọ ọlọ́wọ́n ba lápáyà fún mi lóúnjẹ ìwọ ọlọ́wọ́n bá ń ṣe dáadáa fún ọlọ́wọ́n ọba ti jú ẹ̀ láti gbàdúrà yẹn you don't just give your food out circumstance lè wà tá a fi lè fún ẹni tí ì ṣe mùsùlùmí lóúnjẹ Ramadan tàbí léyà gẹ́gẹ́ bí àpèjúwe a ní àwọn ọmọ ẹ̀yà ilé tó ń gbé mùsùlùmí méjì péré ló wà ń bẹ gbogbo àwọn aládùúgbò yòókù wọn ṣe mùsùlùmí tó bá ti ra oúnjẹ dé ọlọ́run kẹ àti ẹni tó jẹ́ mùsùlùmí o àti ẹni tó ṣe mùsùlùmí ó máa ń fún wọn torí ẹ̀tọ́ aládùúgbò pọtífà tó di inú Ramadan eh, zakatul fitri mùsùlùmí ni wọ́n ní ká fún tí ó bá kú káàtó fún torí kó náà má bàa ká góńgó sọdún màwọn méjì yẹn péré ló fún bó ṣe tí dìde àwọn tí wọn ṣe mùsùlùmí yẹn wọn á pèsè ọ̀nà rẹ ni pé aláàjì ẹsẹ̀ wo láṣẹ ó ní bíi báwo ni ah ó fún àwọn lóúnjẹ náà wọ́n ní rárá àwọn eléyìí mùsùlùmí ni wọ́n òfin tó wọ́n ní ẹ̀ẹ́ àwọn táwọn ṣe mùsùlùmí kébi ọ̀pọ̀ àwọn kú ṣé ká àwọn kú lébi báwo ló ń ṣe fẹ́ ṣe kínní generally Allah subhanahu wa ta'ala ni tabaarẹ niyẹn tó wà náà nira ó jẹ́ mùsùlùmí o kì í ṣe mùsùlùmí o ó ní rìkọ́ àfóúnjẹ o àgbọ́dọ̀ fún lóúnjẹ bẹ́ẹ̀ náà lómi àmọ́ iṣu obìnrin tó fún ajá ní omi mu pẹ̀lú bàtà rẹ̀ aha ọlọ́run fi ṣe sábàbí oríire fún un ká máa fún yàn lóúnjẹ ah, dáadáa ni tí wọ́n bá béèrè a ní àwọn ọmọ ìyá náà àwọn kan wà tí wọ́n ti gbé báwọn mọ̀tọ̀tọ̀rọ̀ fún àwọn tí wọ́n máa ń kọjá àlà wọ́n ṣe wà nínú mùsùlùmí bẹ́ẹ̀ náà ni wọ́n wà nínú àwọn tí ì ṣe mùsùlùmí náà bẹ́ẹ̀ bí àpèjúwe àwọn kan bẹ tá a wá fún ẹlẹ́ran ilé àwọn lọ jù sáàtàn ni tàbí kan fájà àwọn jẹ à ń lò rè sá ó tún ní kan dúró dèun lókè odò so bọ̀dọ̀ àwọn kan bẹ tó o bá fún àwọn ọmọ sọ pé ẹran Ah. ẹ ẹ tí fún alẹ́ ẹran ilé wa ẹran ilé àwa o ok mọlọsáàj mọdé àwọn kan ti dúró dè mí lẹ́nu ọ̀rẹ́ sọ pé ah, wọ́n lè lọ sí àjẹk ah, ẹran ilé àwa àwo tí ìrì òmó ní à wọ́n pa lẹ́yìn ni wọ́n ní à ẹ tún ti wá pa fún wa ni o that kind of thing wípé wọ́n fẹ́ nǹkan kan wípé ẹ ká sàdùn àwọn ìyẹn yàtọ̀ tí wọ́n bá gbé wa báyẹn but just like that kẹ́ máa ha is not okay. ìbéèrè tí mo tún ní ni pé kí ni àmọ̀ràn máa fún wa pẹ̀lú pé kíyàn fẹ́ àmọ́nà kí èèyàn sọ pé à ṣe máa wá síbi kan kó wá òpin ó ti mọ̀ pé òun ò ní lọ o òkú wa ni pé ẹ máa wà kó wá fi tì í síwájú kẹ́ni ẹ máa lọ. à kéèyàn má ti anybody síwájú rárá kéèyàn má tí ì bá ti ṣe wípé ó ń páyà ewu tàbá burú kan níbẹ̀ kó lọ ìbá àmọ́ pẹ̀ ń bẹ̀ ìbá àmọ́ pẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n tó bá ń wo yí pé hmm, kínní kò lè bọ́ sí kó sọ fún wa clearly ni wípé a ah, kò ní mi rò pé màá lè mèkè. ẹ̀kọ́ pé èèyàn ń páyà ewu ń bẹ̀ nǹkan. tí wọ́n bá ń páyà ewu ń bẹ̀ kó ti sọ fún wa mi ní lè mèkì kínní. ẹ̀bẹ́ẹ̀rẹ̀ rẹ̀ láfún ni pé ìyànjú tó fẹ́ kí ó yá ìyànjú ṣe gba àwa ọmọ ìyá ni pé nípa pé kí á ra nǹkan ní gbèsè kí a má wà lé wọ́n máa ní kápá láti san owó yẹn ṣùgbọ́n kó máa wò pé máa hmm, ń kó fún san tó bá yà máa ṣì san tó bá yà máa ṣì san. nàṣíhà ni kéèyàn ṣe fún un ẹni tó bá kú pẹ̀lú gbèsè tó lágbára láti san tí ò dẹ̀ san ó máa ń kọ́ dí ìkẹ́ ọlọ́run ọba ò nínú sàárè o. wàhálà rárá ah, but àkíkọ téèyàn bá nípa rẹ̀ ìbádà ni téèyàn fi ń wá àlùbáríkà fọmọ tọmọ bá wá fìlì pé tí wọn bá lágbára rẹ̀ kò sí tí wọn lè ṣe sí tí wọn bá lágbára rẹ̀ wọn ó filẹ̀ náà ni kì í ṣọ̀ràn yẹn pé kó ṣe fún rẹ̀ but tó bá fìlì pé òun fẹ́ ṣe ó lè ṣe ẹ̀rí fáwọn mi pé ó lè ṣe ó bàlágà wá pé ah mo ò ṣe àkíkọ̀ mi torí kò ságbára mo wá fẹ́ ṣe ó lè ṣe. àwọn kan wà tí wọ́n mú nọ́mbà. kọ́kọ́ wá fún am permission number one number two tọkọ bá ní má lọ o má lọ mú sùúrù ọba ní má lọ ò má lọ ókè lọ ṣe máa mú mi dọ̀hùn kẹ wàá mú mi padà bí ọba bó bá tiẹ̀ máa bízì kó lọ drop wọn lọ́hùn tí ìbá aṣọpọ̀ pọ́n pàtàkì gan-an dójú òní role kan tó fẹ́ play ìjáde obìnrin fìrìfìrì kò kò kò wà encouraged family okay. family yẹn gan yẹn gbọ́dọ̀ ló fi yẹ pé family yẹn gan ló yẹ kó lọ ó pọ́n ìyàwó rẹ lé ó pọ́n òun náà lé pé ah kódà ó tiẹ̀ mú ìyàwó rẹ̀ wá ẹ ká fún ẹ lápèjúwe kan ọ̀kan nínú àwọn ọmọ yà wọ́n wọ́n invite ìyàwó rẹ̀ wọn ò wá kò ní gbà kí àwo rẹ̀ ó jáde lásán kò dẹ̀ ní jẹ́ kí àwo òun rìn láì pò tẹ̀lé ó fẹ́ nìkan tì wọ́n ń sọ ní sọ àpọ́nlé fún ni pẹ̀lú respect bàbá rẹ̀ tó ń sọ̀rọ̀ rẹ̀ bàbá ti kọ wọ seventy something òun ò ju bí ọmọ kò tẹ́ ìdí ìpọ́ ọmọ thirty bàbá ti ń wọ but wọ́n ń sọ pẹ̀lú respect ẹ̀ ẹ́ rí nísìn ìyàwó rẹ̀ tó ti wà rà a ah. change la ah, a not change la so ó pàtàkì wọ́n mú kí àwọn ọkọ wa kí wọ́n mú ní àwọn ọkọ ọmọ wa kí wọ́n mú ní bàdà. sàmú àdékò àwọn sọ abakasi. naam a bá wọn sọ̀rọ̀ inshàlá eh, wa aleykum salaam. sàmú àdékò àwọn sọ bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ mi mo fẹ́ bẹ̀rẹ̀ pa nǹkan kan does a case kan sọ fún mi pé tí n bá bí abẹ́rẹ́ tó ń bọ ojú ọlọ́run lórí ọmọ pé kó máa ka suratul fatiha sínú omi kó máa mú. so wọ́n á fẹ́ béèrè pé is there any source for such thing. Ah, kọ́ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ istikfar. istikfar. bẹ́ẹ̀ni torí wọn kò tí istaghfiru rabbakum innahu kana ghaffara yursil as-samaa alaykum midrara wa yumdidkum bi amwalin. وبنين ويجعل لكم جنات ويجعل لكم منهارا ما لكم لا ترجون لله وقارا aha so téèyàn bá ń ṣọ̀pọ̀lọpọ̀ yìí sick farm inshallah. ṣé kò sí ẹ̀rí fún kó máa ka fati àsomi yẹn. ẹ kíka fati àsomi bí ìwòsàn ni fati generally ìwòsàn ni anything èèyàn lè ka fati àfún but kíka sómi àwọn àfáà kan recommend ẹ àwọn àfáà kan ní rárá kó ka lásán tàbí kó kà á kó mu zamzam. Ah. all right ah. another question ni pé bí réèyàn tó ṣiṣẹ́ ní bia oil company tó wá jẹ́ quality control ló wà jubab lẹ́ni ẹ̀ ń lò so wọ́n advice ẹ pé for our own safety pé kó máa wọ lab coat sórí jubab yẹn is that thing acceptable. is acceptable ṣe bó rí jilbab ló wọlé. bẹ́ẹ̀ni is eh, acceptable. salamu alaykum. Ah, ṣé nọ́mbà la ń tẹ̀lé kì í ṣe nọ́mbà. ẹjọ mo fẹ́ bèrè lórí. naam. mo fẹ́ bèrè lórí bá orúkọ ọmọ àwọn kan ní habit kan especially ilẹ̀ yorùbá ń bí wọ́n máa ń shorten orúkọ. bẹ́ẹ̀ni mọrìdì àkàn ni mọrìdì. tó dẹ̀ yẹ pé mọrìdì àrùn ni aláìsàn ní jẹ́ bẹ́ẹ̀. ibi tí mo lọ ni pé kéèyàn ní àwọn tó yẹ pé èèyàn ti mọ̀ kó they are good in shorting names. tó yẹ pé that is wọ́n mọ̀ ṣe wọ́n máa ń nǹkan tó máa ń ṣe nìyẹn. kàrí. àti bíi fámìlì ọkọ. kàrí. mo wá mo wá kí èèyàn máa sọ fọkọ sákìyèsí pé these people wọ́n ṣàti ṣe báyìí but èmi dẹ̀ believe pé kéèyàn tètè stop ẹ̀ kó tó di pé ẹ mọ̀ bá dàbí máa ń yíṣẹ́ àti ikọ̀ kéètì kó tó di pé wọ́n á ṣe é. Hmm. kọ́kọ́ dín ọ̀kan lẹ́yìn pé naturally kò ní sọ̀rọ̀ he just on his own not àìbìkítà but mm. that is he will not talk he just on his own he is that type. kò bìkítà náà ni ó kọ kan ṣoṣo ní alẹ́ bíi díẹ̀ náà ni. kíyàwó wá ń ta ọ̀nà àti máa tá àti máa correct ẹ̀ kó wá fẹ́ máa bọ́ sí bí ọ̀nà bíi ẹni pé èèyàn wà aggressive àbí nǹkan kí lèèyàn kí nìkan ṣe lè ṣe. Ah, ọkùnrin náà lèèyàn máa involve lórí irú nǹkan báyìí kó mọ implication wípé ìdí tá a fi sọ ọmọ lórúkọ kan à ń wá àlùbáríkà rẹ̀ ni tó bá ti di pé a corrupt ó kàn yẹn àlùbáríkà yẹn definitely a affect màtí ẹ kọ́ ọmọ ní abdulwasẹ tẹni talazo yàní ọlọ́run bá dẹ̀ ni wà á ń dẹ́rùtukùn náírà talazo so gbogbo nǹkan báyìí ìyẹn gbọ́dọ̀ ṣèkìlọ̀ ni so téèyàn bá ti ń pè báyẹn tọkọ ò bá fẹ́ gbọ́ àwọn àfáà tí ọkọ máa ń gbọ́rọ̀ sí lẹ́nu kí ẹ̀ ń vòvò wọn inshàlá. salaam aleykum. aleykum salaam. question mi méjì ni kí ni èèyàn lè ṣe sí bọ́dà tó máa ń pẹ́ kó tó wọlé comes very late that's the first question. secondly ẹ sọ̀rọ̀ pa àwọn yíyọ̀ lẹ́ẹ̀kan ẹni pé kí wọ́n fún wọn nígbà láàyè what if tó bá interfere into marital decisions as in something tó yẹ pé tọkọ bá take consent wọn you won't be able to do some things sọ̀rọ̀ finally lórí ọ̀rọ̀ oṣorúkọ kò ṣorúkọ yẹn what if tó yẹ pé bọ́yẹ sọ yẹn the brother is not so. is nonchalant. not nonchalant like understand what he's trying to say wọn ọkọ ní attitude fún wàhálà yẹn and what if okay. is in indif is indifferent then. it's not indifference okay. it's just the weak type no it's not ah. indifference. I okay. call it that. He's weak. Yes, he prefers the wife to face the family to do some things. Is he right? Ó fẹ́ ti àwọ̀ ẹ̀ sí. Is he right? Yes. Ó fẹ́ ti àwọ̀ ẹ̀ Yes, he asked the family, he right, the wife to do it because maybe he's ah. afraid of facing his dad or something okay. like that. Kó jẹ́ ṣe yẹn fáwọn. So kó jẹ́ kó jẹ́ kó sọ pé ọkùnrin lọ́nà. Ẹ̀jọ̀ mi fọ́ọ̀sì yẹn tó máa pẹ́ wọlé àti tí yóò bá yín ta fẹ́ mistake yẹn owó obìnrin ló wà kó mú control ẹ̀ dání tí òfin ni máa pẹ́ wọlé má oúnjẹ and so many things nínú ilé tó fi jẹ́ pé gbogbo ìgbà inú ilé lọ́kàn ẹ̀ máa wà ọ́ pàtàkì now something like the cooking the the your preparation àwọn àwọn nǹkan tó bá máa ń keep ẹ̀ síta yẹn you try to know them and iṣẹ́ ah, I don't think so because averagely ẹni tó ń ṣiṣẹ́ fẹ́ sinmi ó fẹ́ sinmi kò wá lè fi twenty kò lè nínú twenty four hours kó wá fi fifteen hours ṣiṣẹ́ tó bá jẹ́ pé ó ní nǹkan tó ń pè text messages ibi tó ti wà ní ẹnu iṣẹ́ ah, I love you I'm missing you text message yes you can do that to your husband do everything possible salamu aleykum mo fẹ́ wá mo mo mo fẹ́ wá fi nǹkan kan hàn yín níbi iṣẹ́ yes ó mú ó ṣèǹjẹ lọ you know and some other one special thing you one drop it there something of that nature ó lè sọ pé wàhálà ẹ pọ̀ tàbí o lè wá just o o o invite mo fẹ́ mo fẹ́ wá fi nǹkan kan hàn yín okay ó dẹ̀ yọjú síbẹ̀ i just to come to tell you that i love you and you go back yes wallahi my dear sisters you need it a lot ìtàtì dojúrú tó jẹ́ pé tó o bá tètè sokùn sí tiẹ̀ lọ́rùn yóò já o. yes bẹ́ẹ̀ naam no problem yes yes yes. Ben, then no problem, no problem. Mm. Now. asalaamualeykum. wa aleykum salaam. ẹjọ tí o bá ní parent tó yẹ pé christian ni but èèyàn bá sọ̀rọ̀ pé kò gba islam bàtó wá fi wá sikh yẹn wá ní tó bá recover ọkùn wá di mùsùlùmí láàrin bóyá sikh yẹn ló kú sí kí wọn lè yẹrí jẹ nìyẹn. kí wọn ṣe kí ni. bóyá sikh yẹn àárín ibẹ̀ náà ló kú sí ó dẹ̀ ní property nílẹ̀ kí wọn lè jogún ẹ̀ ó ní tóun bá kó nínú àìsàn yìí. bẹ́ẹ̀ ló wá di mùsùlùmí. a sọ pé bó lẹ ṣe mọ̀ pé máa kó nù ẹ̀ ẹ gbà pẹ̀lú àìsàn yìí bẹ́tà ó bẹ́tà bẹ́ẹ̀ téèyàn máa ṣiṣẹ́ yẹn tó bá kú máa yẹn tó bá ti ń dipọ́ àìsàn ń dé anybody tó bá jẹ́ táìsàn bá ti ń dé kó má rò í pé bóyá máa là o táìsàn bá ti ń dé gan ló yẹ kí n tètè máa ṣe wíìlì jù torí èèyàn ọmọ ìbẹ̀rẹ̀ àìsàn là ń rí àmọ̀pin. sàlámù aleykum. wa aleykum salaam. táwọn ìmọ̀ obìnrin pé táwọn ń lọ ẹ̀pẹ́ ẹ̀pẹ́ bá ń tafẹ́ into marriage. bẹ́ẹ̀ni ọkùnrin ọkùnrin ló nìyẹn ọkùnrin ló lè ṣe control yẹn. sorry lórí ti pípẹ́ dé yẹn is there any abuse that prevent it or something like that. tó yàn lẹ́yìn. ti kí ẹ máa pẹ́ dé. tọ́kùnrin máa pẹ́ dé. no àdìsí wà yìí pé kéèyàn fún ìyàwó ẹ̀ látẹ̀ǹṣàn ó pàtàkì but n tí à ń sọ ni wípé obìnrin máa play greater role lórí ẹ̀ gan anything tó bá máa gbà láti fà wálé is necessary is very necessary. now aleykum salaam. ẹni tó yẹ pé ó máa ń ṣe dáadáa síyàn. now. so wọ́n dẹ̀ ti máa sọ pé òkú ẹni yẹn pìtẹ́ndà ni so ó kàn gbé ìwà ìwà yẹn ó ṣó ìwà yẹn gangan ìwà tó ò da tó wà lọ́wọ́ yẹn èèyàn wá try láti correct ẹ̀ like two times so èèyàn kàn rò pé kéèyàn kàn fi sílẹ̀ so ó máa dẹ́ pé èèyàn kàn ń wá ojú ojú ojú irú ẹni yẹn ṣá so èèyàn wá fi sílẹ̀ èèyàn kàn wo ẹni yẹn ṣé kéèyàn kàn fi sílẹ̀ kéèyàn máa wò kéèyàn máa sọ kéèyàn máa fi sílẹ̀ tó bá yẹ kó ń pretend àrùn ni tí ò dáa kí mùsùlùmí ni ojú méjì nìyẹn so bẹ́ẹ̀ bá ṣe ń bá a sọ̀rọ̀ kéèyàn jẹ́ kó understand wípé mùsùlùmí gbọ́dọ̀ plain bá a ṣe rí ní kọ̀rọ̀ la gbọ́dọ̀ sì rí gbangba so with that téèyàn bá ń demonstrate yẹn inshallah pẹ̀lú àdúrà inshallah ọlọ́run á kó sínú. second question. ṣé nísìnyí ẹni tó yẹ pé ó ń lọ sí school ọmọ nǹkan ó dẹ̀ ní láti mọ̀ ọ́ kò sẹ́ni tó máa tẹ̀lé lọ kò sẹ́ni kankan tó lè tẹ̀lé lọ kí kó má lọ sí kó fi kíní tó lọ kàn yẹn kó fi sílẹ̀ kó má lọ kọ àbí. a lọ kọ aṣetọ́ bá aṣe sigfar. ok ọmọ máa. ẹ àwọn ṣe sigfar because definitely pé kó mọ̀ pé ẹ̀ṣẹ̀ lòún dá kó mọ̀ pé ẹ̀ṣẹ̀ lòún dá no doubt about it. bọ̀ṣẹ́ ọlọ́run máa dáríjì. ah ọlọ́run nìkan ló yẹ à ń bẹ lọ́wọ́n ọba pé kó dárí jù gbogbo wa. ṣé nísìsiyìí tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ tí wọ́n bá parí menstruation tán. bẹ́ẹ̀ni. tó yẹ pé ẹni yẹn kò kí zubu yìí. kò í ṣe kí ni. kò kí zubu yìí. kò é. kò kí. naam. ẹ so lẹ́yìn yẹn ló ṣẹ̀ wá wẹ ìwẹ̀ yẹn tí ó máa padà kí zubu yẹn tí ó máa padà kí àbí ó máa sílẹ̀. ṣé ó ti stop before subu ó ti stop but ẹ mọ̀ ó sì ní sùúrù. no tó bá ti stop kó wẹ̀ anytime tó bá ti tó bá ti rí dryness kó wẹ̀. but after zubi ló wẹ̀ ṣó zubi dẹ̀ ti lọ tán kó tó wẹ̀. no tó bá ti di wípé ó um, ó stop dryness ti ṣẹlẹ̀ kó wẹ̀ immediately tí o bá rí omi ó scarce kó rómi kó ṣe tẹ̀ ẹ́ mọ̀ kó kí òun wákàtí nìkó ti wẹ̀ ẹ́ sí ìdúmí dẹ̀ ti kọjá lọ báwo ló ṣe máa ṣe. that is dryness ti ṣẹlẹ̀ before sugo. bẹ́ẹ̀ni. but kò kí. bẹ́ẹ̀ni kò dẹ̀ wẹ̀. kò dẹ̀ wẹ̀. bẹ́ẹ̀ni. a ẹlẹ́ṣẹ̀ ni kó túba kò lè tún súnmọ́ èèyàn kí mọ́. ó ti gbẹ́sẹ̀ ńlá but the only thing tó lè fi san ni wípé kó máa kún fún náfìlà tó pọ̀ gan-an kó dẹ̀ máa mójútó ìrun ọ̀ràn yẹn yòókù pé kọ́láwọn bá kó mọ́ kó dárí jùn. sàmà ìgbò. action then. sàmà ìgbò. action. na ok bẹ́ẹ̀ni ó ti dry gbà tó dry ó wẹ̀ tó bá ti rí dryness kó tó di wípé wọ́n wá rí ibi fẹ́sífẹ́sí yẹn kó má bọ́dà nípa fẹsifẹsi yẹn but tí ò bá ti rí dryness tó ń fi rí fẹsifẹsi yẹn fẹsifẹsi yẹn ara period yẹn náà ni ẹ jẹ́ ká gbọ́ yẹn but tó bá ti dry kó wẹ̀ hmm. kó waste time. sàmàlìkùn. wàá sọ̀rọ̀ àtọ̀là. bóyá èèyàn jẹ́ èèyàn kò jẹ́ pé kò láì láti máa mix ara ẹ̀ pẹ̀lú àwọn èèyàn it's not if she's proud o. ó kò jẹ́ pé kò láì láti máa. introvert. Uh -huh. so àwọn èèyàn find difficult pé bóyá proud even àwọn ilé ọkọ máa ń pé bóyá èèyàn ni nínú ilé tó ń gbé gan àwọn èèyàn gan bàjá pé ó kàn máa ń kíyàn ni kó dẹ̀ máa lọ so kí lè ẹni yẹn find difficult láti máa associate pẹ̀lú àwọn èèyàn ṣe pé ó hmm. associate mi àwọn èèyàn dáadáa nù wọn tó ó ní nǹkan kó fún ọ ní gift nǹkan kan báyìí with that wọ́n á fi mọ̀ wípé náà kì í ṣe pride kì í dẹ̀ ṣe kó fẹ́ ó ní ìdàbò question kan pending bí. now. sọ́mọ ni. wàlúùkún sálàm tó lọ. question ẹ̀ uh, answer tẹ̀ ń sọ yẹn kò kò yé dáadáa. tí period tí period bá ti dúró dídúró rẹ̀ ni wípé kí ẹ̀ rí dryness tí ẹ̀ bá ti rí dryness yẹn tó bá yẹ pé lẹ́yìn dryness làwọn arí fẹsifẹsi yẹn dryness ti kọ́kọ́ ṣẹlẹ̀ ní àmọ́ bọ̀dà. fẹsifẹsi yẹn ò yé mi sàn. ok ó lè jẹ́ bí brownish thing bí brownish thing. ìṣòro tí yẹn má ṣe rí brownish àbí yellowish èèyàn. tó bá rí yellowish no kó tó bá ti wẹ̀ tó ti dry kó tó di wípé ó rí yellowish yẹn no. bó ṣe máa ṣẹlẹ̀ ni pé tí blood bá ti start to stop. bẹ́ẹ̀ immediately brownish máa ṣẹlẹ̀. no tí ó bá yẹ pé yẹn ni ara ara ti tẹ́lẹ̀ náà ni but tó bá jẹ́ wípé ó ti stop dryness kọ́kọ́ But gbàtí dryness ṣẹlẹ̀ later ó tún wá rí brownish yẹn náà kọ́ mọ́ bọ́dà. bẹ́ẹ̀fà lẹ́ẹ̀kan fi jẹ́ wípé immediately after it stops wọ́n fẹ́ kí obìnrin kó mú hẹ́rkọ́ tàbí òwú òwú tàbí aṣọ tó bá neat dáadáa kó fi sí inú almisk kó douch kó fi gbójú ara dáadáa because gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ ṣe jáde ń bẹ̀ yẹn tí ò bá máa take care rẹ̀ our infected our infected tí ò àdó ó lè ó lè tibẹ̀ máa rùn and all that kind of thing but ó bá ń ṣe yẹn á kì para ẹ̀ so tí anything bá tiẹ̀ fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn yẹn a lè mọ̀ ṣé pírọ̀dù ti tán ni àbí nǹkan mi ló fẹ́ jáde. wákùsà ń tọ́lọ̀. Assalamu alaikum. Assalamu alaikum. Bàbá ní ráìtì yẹn. Bò tó bá yẹ pé o lẹ́sìn o pé gbogbo wa o pé à because instance kan ṣẹlẹ̀. Ìdí tí wọn ò fi gbà kọ́mọbìnrin yẹn fi ọmọkùnrin yẹn mo béèrè lọ bàbá ẹ̀ ó ní ọmọ òun ẹlẹ́sìn ni ọkọ náà ẹlẹ́sìn ó ní irú kìnìún wa fẹ́ bí ó ní fanatics ni wọ́n bí Check fanatics ni wọ́n bì mo ní kí ló kí lè wá ń sọ ní ẹjẹ́ á bá da mi sí i ká bá dà á lù ú mo ní à ó sọ clearly àti àti bàbá wọ́n ní à fanatics lọ́mọ àwọn etún lọ gbé fanatics mi wọlé ó ní à extremist náà máa bí yẹn mo ní káwọn àǹdáwọn fẹ́ ni pé kó fẹ́ ni tí yọ ẹ pé ìrún ni ó kàn kí rákà márùn tó lè káwọn bá dà lù kódo kó lè bá mix dáadáa mo ní wọn ṣe báyìí mo ní wọn ní gbọ́ra àwọn yé wọn ní sheik ẹ bá bá wọn sọ kí wọn gbọ́ra àwọn yé mo ní á ah, so <laughs> ó máa ń ṣẹlẹ̀ rẹ̀ tó yẹ pé ọmọbìnrin yẹn ní ẹni yìí ó lẹ́sìn ó lè gbé bàbá rẹ̀ lọ sí ṣẹ̀rá council. Hmm. nígbà àkọ́kọ́ ti dáàbì mi fẹ́ fọ́. ó fẹ́ fún ẹ lọ́kọ̀ọ́. <laughs> <laughs> fẹ́ sọ pé mi ò fẹ́ ni tó fún mi yẹn ni tí mo fẹ́ gangan lélẹ̀ òun ní àwọn ò fẹ́ nígbà tó wá ṣèyàn tán wá ṣe pẹ̀lú ají tí wọ́n fẹ́ fi bá mi ṣe wẹ́ẹ̀dì mo jẹ́ ní pé mi ò fẹ́ ni tó fún mi yẹn. nígbà tó wá sọ yẹn tán mo ní pé mi ò yọ̀ǹda fún ìyẹn ni tí mo fẹ́ látọkàn mi lọ́dọ̀ ní pé àwọn ògbà ẹ̀ nìyẹn. ṣé lẹ́sìn? alákòókò ni pé tó bá yẹ tí mo bá fẹ́ ni àwọn òyìnbó fẹ́ tàbí kí n kàn àwọn ilé àbí kí n máa lọ síbi tó bá wù mí nígbà tó ń dẹ̀ sọ yẹn tán inú mi gan dẹ̀ ti bí mo dẹ̀ ti bí ó fi ẹnìyẹn sílẹ̀ bọ́ ó ti ẹni tí wọ́n wá mú àyàn wá gbà bẹ́ẹ̀. mi ò o. ok ọlọ́run á ṣe ètò dáa fún ẹ inṣàlá alexandra now now wọ́n wọ̀rí wọ́n máa bá ẹ̀ wọ́n. sàwáì. wákùn santala. mo ti ṣàlù àlásán. ọmọ wa yàgbẹ́ sára. bẹ́ẹ̀ni. wọ́n á sọ pé ó máa ní sùúrù kí n fi kírun tán ni pé torí tí má ti fọwọ́ kan ojú ara ẹ̀ pé àlọ́ àlá bàjẹ́. kò bàjẹ́ kò bàjẹ́. torí sẹ́ni sọ nìyẹn pé kò bàjẹ́. a ah, kò bàjẹ́. kò báyẹn pé ara tèmi ni pé ah. òun ló bàjẹ́ bó bá yẹ pé ara ọmọ ni pé kò bàjẹ́ kò bàjẹ́ bẹ́ẹ̀ kò bàjẹ́. the second question ni pé tí ṣé ọ̀ràn yẹn ni pé ká máa wẹ ìwẹ̀ juma ibùn tá a bá lọ fún juma. ọ̀ràn yẹn ni ìwẹ̀ juma but káwẹ̀ ká tó lọ juma lọ ló lájú. ẹni tí ò bá lọ juma kò bí àwọn obìnrin ṣọwọ́ kókò ṣọwọ́. ó wẹ̀ àgbàlá dàwẹ̀. Okay. Nah. Yeah wa aleykum salaam tula àìjà kẹwọn jẹ ẹjọ wa aleykum salaam tula. ẹjọ ṣe tí ẹ bá wà ní ilé tó yẹ pé àti àwa christian lájọ ń gbélé. bẹẹni. so ìkan nínú àwọn tájọ ń gbélé neighbor wa yẹn ó wá last dance. bẹẹni. kò wá sí àwọn family ẹ ní gbà yẹn but ọkọ mi ló wà around gbà yẹn. bẹẹni. wọn á ní pé kọkọ mi pé kán lọ attend sí wọn dẹ ní accident yẹn kó pọ gan kó ti kó ọsẹ lọ sọ sí. bẹẹni. ẹsẹ attend sí wọn á ní attend sí gbà wọ́n wá nípa àwọn olè lọ pé torí pé tó bá kú mọ́ àwọn lọ́wọ́ nǹkan pé kí làwọn fẹ́ ṣe. àràrà kọ́ mọ̀ ṣe bẹ́ẹ̀. wọ́n dẹ̀ lọ kò tí mo ṣe bá wọn sọ́ngbà ẹ̀wọ̀n. kọ́ mọ̀ kọ́ mọ̀ ṣe bẹ́ẹ̀. wọ́n á fẹ́ sẹ́ẹ̀rì wà fún un. Ah, èrè ò sí fún tí ó bá ní ipá tó lè sà tí ò bá sà kódà bí ẹnìyẹn bá jẹ́ kèfèrí tẹ̀mí rẹ̀ fẹ́ bọ́ tó nípa tó lè sà gẹ́gẹ́ bí mùsùlùmí tó sà tó fi jẹ́ pé àìsàn rẹ̀ ló fi jẹ́ kí ẹ̀mí bọ́ òtítàràn. àdìsẹ́kọ̀ọ́ pẹ̀sẹ̀ mi ṣe ah. pé ẹ mọ̀ àwọn ará Ìlọrin ìyàwó tó máa ṣe pé èèyàn ti bímọ mẹ́ta àbí mẹ́rin ọmọ àwọn tó wá sọ pé èèyàn fẹ́ ṣe wòlímọ̀tù nìka ẹjọ́ kí lèèyàn máa ṣe sí i. ẹ bóyá kò ṣe wòlímọ̀ tẹ́lẹ̀ wọ́n ṣe áàdù nígbà wọ́n ṣe áàtù ọ̀rẹ́ lè kó bọ́kọ rẹ̀ kò dé ságbára ìgbà tí wọ́n wá lágbára wọ́n fẹ́ wá ṣe kò burú kò burú wọ́n rí ṣe wọ́n kò ó rí rí bilal oníwàlà náà. asalaamualeykum. wa aleykum salaam tó la kàn. ìbéèrè tí mo fẹ́ béèrè nípa business bóyá ẹni tó ń ṣe òwò lóbìnrin báwo ni e-, èèyàn bóyá èèyàn ra ọjà ní ìsìn báwo lèèyàn ṣe lè jèrè sí nínú Islam. bọ́lá ọba ti mú wa bóyá tí èèyàn ṣe ní kọjá. ọlẹ́ lọ rà á níbi tó cheap tí wọ́n ò mà táwọn yòókù ò mà bẹ̀ ọwọ́ akóde price tí ń bẹ lọ́jà náà ni wàá tà ọlọ́run ló fún ẹ. Hmm. nípa òkè eh. bóyá ìyá ọkọ èèyàn. bẹ́ẹ̀ni. ṣé mo àwọn màmá àgbàlagbà yẹn. bẹ́ẹ̀ni. wọn ọsàfùlà wọn fi bẹ́ẹ̀ mọ ìrún eh, kí. bẹ́ẹ̀ni. látara pé wọn lè mọ kò rọyàn lọ́rùn látara pẹ́sẹ̀ mọ̀ àwọn àgbàlagbà ó bílífù pé ìyàwó ló jẹ́ wọn ò ní fẹ́ràn yàn tó bó ṣe fẹ́ràn ọmọ wọn máa ń nífẹ̀ẹ́ ọmọ wọn gan ọmọ wọn nìkan ló lè gba wọn. bẹ́ẹ̀ni kí ló dé ṣe yẹn nìkan pé ìwọ wá jẹ níbi tó ṣe sí ni obìnrin dáràn ní gbogbo ọ̀nà ọ̀dọ́ ẹnìkan ṣoṣo tí ò ti dáràn lọ́dọ̀ ọba tó dáa subahana wa ta'ala tó yẹ kí obìnrin ló kó fẹ́ràn ọlọ́run ọba jù kó dẹ̀ máa ṣẹ̀sìn jù ilé tó ti jáde gan wọ́n sọ pé wọ́n fẹ́ kó ń bínú kó sáàmù bá tiẹ̀ lọ. two ìmọ̀ tún délé ọkọ wọ́n tún máa wò pé ntí ibi tí ò ṣe sí lọ́nbọ̀n wàá jẹ́ ń bẹ̀ so wọ́n tún máa fọwọ́ ẹnì ọba kan ṣoṣo tó yẹ pé ó jẹ́ alágbọ̀ràn dùn fún òní Allah subhanahu wa ta'ala. náà bóyá àbúwá wíìkì sí àwọn òbí kan pé èèyàn máa fíw pé ó yẹ kó máa lè bọ àwọn náà máa sọ pé káwọn má pa làálàá wọn látara pé bóyá èèyàn máa máa sọ pé wọn ò rírun yẹn kí bóyá kọ́ kí rákà méjì sálámọ̀. tí wọn ò bá rírun kí ẹni tó bá mọ̀rún kí tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn bẹ̀ o ní ọjà àrẹjọ gbẹ̀ndẹ̀ àríkàmà tí ọba kọ kọ́ ọba kọ́rẹ́kìtì wọn. gbogbo ọgbọ́n téèyàn ọba dá a màmá ẹ̀yin lẹ́ kọ́ wa o ẹ̀yin lẹ́ rán wa ń sẹ́ o. ntí agbọ́re o ntí agbọ́re o bí ṣe kásẹ̀tì ni èèyàn sọ pé kéèyàn á mú wa fún wọn kí wọ́n gbọ́ ó pàtàkì téèyàn bá lè sọ kéèyàn ṣe kásẹ̀tì kọ́ wa fún wọn tàbí kéèyàn sọ pé kẹ́nìkan ṣe kásẹ̀tì kí wọ́n fún wọn kí wọ́n gbọ́ pàtàkì irun bí wọ́n ṣe kí gbogbo wọn ó pàtàkì bí wọ́n ṣe wẹ̀ bí wọ́n ṣe ṣàlùwàlá torí a rí nínú àwọn ìyá àgbàlagbà tó jẹ́ pé ńgbà táwọn sisters lọ bá wọn sọ̀rọ̀ kílẹ̀ máa sọ táwọn bá fílẹ̀ bá ń kírun wọ́n táwọn bá ti ṣe Allahu Akbar pé ọlọ́run fún wa ọlọ́run fáwọn lọ́mọ ọlọ́run má káwọn ọmọ àwọn táwọn ná táwọn bá ti ṣe tó ti pọ̀ àwọn lè lọ rúkú bí wọ́n ṣe ń kí for the past twenty years nù fati àwọn ọmọ fati àwọn ọmọ so tí èèyàn bá jẹ́ ìyàwó ọmọ wọn èèyàn gbọ́dọ̀ rìn mọ́ wọn dáadáa ní rírìn mọ́ tó jẹ́ pé èèyàn ò rí collection yẹn ṣe téèyàn ò bá ṣe é òun ńlá ni fún yàn níjọ́ gbèǹdé alikiamu wàhálà bisalà tó bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tọ́mọ bá correct ẹni tó èèyàn bá fìlì pé ó máa gbọ́rọ̀ gbà wọ́n máa gbọ́rọ̀ sí lẹ́nu jù tí wọ́n respect ó pàtàkì back sample. Eh. tí a máa ṣe kí ni. èèyàn sọ fún un pé ìyẹn ọ̀tọ̀ torí àti gbalírò gbà lọ́wọ́ wọn kò rọrùn but irun tí wọ́n bá lọ síbẹ̀ yẹn tí wọ́n bá rí irun kí wọ́n ò ní jèrè ń jọ gbẹ̀ndẹ̀ àlìkàmù irun pàtàkì torí iṣẹ́ tí yẹn kọ́kọ́ máa yẹ̀wò ní ó ẹ̀dá ń jọ gbẹ̀ndẹ̀ àlìkàmù ìnirun ẹni tí irun rẹ̀ bá yanjú wọ́n bá tún gbogbo òrókù ṣe ẹni tí wọ́n bá ń dàrún rẹ̀ lù láyà gbogbo tó bá gbé wá gbangba jọ gbẹ̀ndẹ̀ àlìkàmù wọn ò ní gbà lọ rẹ̀ ó pàtàkì سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له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 وخير الأدي أدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الدلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته agbalérò tẹ́lẹ̀ wípé ní èní gẹ́gẹ́ bí a ṣe sọ pé a máa lọ sí Ìbàdàn torí nínú àánú ọba dẹ́dẹ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́run ṣe ní rọrùn wípé ká ní ilé ìwòsàn kan tó ti mùsùlùmí nìbàdàn tí nínú àwọn ọmọ ẹ̀yà wa Suleiman amóbíẹ̀yà tí wọ́n ń ṣe olùdarí rẹ̀ ó dẹ̀ jẹ́ ọ̀kan ní gbogbo west tí ì bá ṣe ọ̀kan ní gbogbo Nàìjíríà. ba ọ yẹ kí a lọ síbẹ̀ láàárọ̀ ìtẹ́lẹ̀ láti lọ ṣe ṣùgbọ́n àwọn nǹkan pàtàkì kan wá jẹyọ nǹkan tiwa gẹ́gẹ́ bí mùsùlùmí ọ gbọ́dọ̀ yàtọ̀ ní yàtọ̀ kí ni wípé ó gbọ́dọ̀ jẹ́ àríkọ́ṣe dáadáa nínú gbogbo nǹkan torí wípé kí ni Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí a ṣe sọ síwájú. ó ṣe mùsùlùmí ní Ọ̀yọ́ kí ni túmọ̀ ẹ ní wípé ajíṣe bí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ yìí ṣe bí bàbá ẹnìkan ni Allah subhanahu wa ta'ala sọ pé wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhada'a 'ala an-nas wa yakuna rasul 'alaykum shahida àṣeyìn ní ìjọ àwòkọ́ṣe bíi rẹfiri tọjọ wípé ẹ̀yin lẹ dictate rule bó ṣe yẹ ká bẹ́ẹ̀ ṣe yẹ kẹẹdà orí ni litakunu shu'ada alannas kẹfì jẹ́rìí lé àwọn ẹ̀dá lérí tó fi jẹ́ pé bẹ́ẹ̀dá bá a ṣe fẹ́ kẹ́dà ó wà ní. tí ìṣe kan bá yapa sí tí àṣìṣe ni ṣùgbọ́n yìí náà o. ìṣe tí ò ya yapa sí tòjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ọ pàtàkì ní gbogbo ìgbà conventional nursing wọ́n ní òfin wọn lóòótọ́ ṣùgbọ́n bó ṣe lè wù kó dáa tó ẹ̀yìn lọ́mọ ẹ̀dìyẹ ń Islam gbé kalẹ̀ níbi ó ṣe ẹ̀ka ṣe nursing ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n gbà Si ní nurse tí wọ́n ṣe nurse nínú hospital yẹn conventional nursing ni wọ́n mọ̀ wọ́n á wò pé tọ́ ká má fi bá a gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú gbogbo mùsùlùmí gbogbo ẹni tó bá ti ṣe kẹ́lìmà ó ti di aṣọ́bodè nǹkan àbùkù kan ò gbọ́dọ̀ bá Islam látara rẹ̀ ló fi jẹ́ pé gbogbo ohun tí ó bá ṣe ó gbọ́dọ̀ wá ìdí kí ni òfin ọlọ́run ọba lórí rẹ̀ bóòlù jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́làm ṣe ṣe àwọn ẹni ìsíwájú bóò ni wọ́n ṣe mú lò ọ̀kan dandan lórí gbogbo mùsùlùmí mùsùlùmí kan jálù kan ni àfáàfi sọ ní ìpìlẹ̀ tìrànbí kitabul akhdari wípé wàyà harumu alayhi.